mo fẹ́ ṣe wa létí ni because many of us are making the same mistake tí Mohbad ṣe ń gbà tó wà láyé ẹ má wò pé ẹni tó ti kú ló mi ì sọ̀rọ̀ ẹ̀ ní bàjẹ́ because àṣìṣe ò kọ́gbọ́n nǹkan tó bàjẹ́ ó ti bàjẹ́ bọ̀ nǹkan tó bàjẹ́ yẹn kó má lè máa lọ bẹ́ẹ̀ ni mo ṣe observe tí mo wá sọ fún wa few days ago nígbà tí baba Mohbad tó dé Abuja mo rí i pé àwọn aṣọ tí wọ́n kó kúrò ní èkó òun náà ń wọ̀ but I was in the class yesterday nígbà tí mo rí live brekete mo rí i pé bàbá yẹn wọ́n wọṣọ tuntun wọ́n lo sunglass he was looking so good so calm confidence yẹn ó dà pé ìmúra yẹn ó tún build ẹ̀ mọ́ bàbá fakọ sí i ó wá jẹ́ kí n rántí ìgbà tí ikú Mohbad tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tí bàbá ẹ̀ máa ń ṣe interview kì í ṣe pé bàbá dédé sọ pé ó máa ń kó aṣọ fáwọn ọ̀rọ̀ ló débẹ̀ wọ́n ní aṣọ tí Mohbad bá ti lò ó máa ń kó fún àwọn ó tún wá jẹ́ kí n rántí pé lately àwọn èèyàn discover pé Mohbad ló ra ilé Lekki ní one seventy million naira and his father is still living in that ghetto And many of us are still making the same mistake. Some people are living in this abroad. They are living good. Their parents are suffering back home in Nigeria. Nigeria is not like abroad that they can give their parents benefits. Situation of Nigeria, system wa, ó gbà pé ká tọ́jú àwọn òbí wa. Àwọn òbí yìí, sacrifice a lot nígbà tá a kéré gbogbo alamọ bí nàìjíríà ṣe kó fún òkùnkùn ìyá ẹ̀ mi owó tó máa fi jẹun á fi ṣáájò ìyá ẹ̀ mi orí òkè ló ń sùn lọ́sàn-án láàárọ̀ lóru káyé ọmọ òun lè dà ayé ọmọ yẹn wá dà ìyá yẹn lè má lówó tó jẹ́ pé àdúrà ìyá yẹn àdúró tí ìyá àti bàbá yẹn òun ló gbé ẹ e tó wà má wàá sọ pé torí pé ọwọ́ ẹ ti wà lókè lénìí pé who is your parent who are your parents no ẹ̀tọ́ tó bá ní láti ṣe ṣe fún wọn even kó má ní òbí ẹnikẹ́ni tó bá ràn ẹ́ lọ́wọ́ láti dókè má gbàgbé wọn i promise myself pé kí n tó ní ilé tèmi mo fẹ́ kọ́lé fún ìyá àti bàbá mi ọlọ́run dẹ̀ rí ọkàn mi ó dẹ̀ ṣe fún mi tí mo bá wà down tí mo bá rántí ìyá mi màá kàn déédéé send owó sí wọn láì ṣe pé bóyá ó ní ìdówó lẹ́yìn ìgbà tí bá ti fún wọn lówó oúnjẹ wọn mo máa rí pé tí àyẹ̀ bá máa pè mí àdúrà tó máa ṣe fún mi ádà ipò rí inú mi nǹkan tó ń ṣe mí lọ́wọ́lọ́wọ́ mo ti try it many times mo dẹ̀ rí pé ó ń ṣiṣẹ́ lára wa a wà nílùú òyìnbó yìí àwọn parents wa wọ́n sọ́fà ní nàìjíríà kò yẹ kó rí bẹ́ẹ̀ situation nàìjíríà system nàìjíríà ló jẹ́ kí many of our parents kan ṣe mistake tí wọ́n ṣe who are you tó jẹ́ pé ìwọ ló máa sọ pé o fẹ́ jà fún rẹ nígbà tó ní agbára láti tọ́jú àwọn òbí ẹ̀ ta ni kárí pé Mohbad ní mentor ni kò yẹ kó lọ gbé ní Lẹ́kì tó gbé yẹn kí ló dé tí ò lè kọ́lé ńlá tí bàbá ẹ̀ máa ní apartment tiẹ̀ because owó one seventy million ilé ní Lẹ́kì amòye ilé tó máa kọ́ ní Kòròdú area tó fi di pé olórí burúkú ìyàwó àtàwọn ẹbí ìyàwó àti ìyá òfò tó bí tó ti ṣán lọ fifteen years wọ́n wá kórí burúkú tí wọ́n bá nu ayé ẹ̀ bóyá ìgbà tí Mohbad abandon bàbá ẹ̀ tó di pé ìyá ẹ̀ ló ń ṣe fún tán ti fògùn ré mọ́ra torí ẹ ti máa rí i pé orí ìyá Mohbad àti Wùnmí àti ìyá Wùnmí ó lẹ̀pọ̀ wọ́n nà kọ́ọ̀dù náà wà. bóyá gbogbo oògùn tó ń ṣe òun ló mú ọmọ yẹn bóyá ẹlẹ́dàá bàbá Mohbad ló wá sílẹ̀kùn ogun because kí ìyá Mohbad kó tó wọnú ayé ọmọ yẹn ikú ò mọ ọmọ yẹn lọ́wọ́ bọ̀ gbogbo àwọn olórí burúkú ìbànújẹ́ lárí àti àdánù Naira Marley gbogbo wọn lọ́ṣà ń lè kiri ńgbà yẹn tí wọn ò lè rí pa kí ló dé tó yẹ pé nígbà tí ìyá ẹ wọnú system tí ìyá yẹn dẹ̀ tó fi hàn wá sí pé àní nǹkan tẹ̀ accuse mi fún bóyá tòótọ́ ni torí mi ò sí ń bẹ̀ àwọn òbí wa máa ṣe pàtàkì ẹlòmíì nínú wa oore tó ń ṣe àbí kó máa tọ́jú àwọn òbí ẹ̀ nìkan ní ọ̀rọ̀ ayé ẹ̀ fi máa máa nílọsíwájú mò ń sọ ni pé ká lè kọ́gbọ́n wọ́n ní ayé ń yẹ kó máa ṣọ́ra ayọ̀ làkèrè fi ń ṣẹ́ ń tán tí ọwọ́ ẹ bá ń jí tó bá ní bàbá tó dáa àbí pẹ́rẹ́ǹtì tó dáa fi wọ́n ṣe mẹ́ńtọ̀ kò sí nǹkan kan nílé ayé mọ́ ọ̀rẹ́ òtítọ́ ò sí mọ́ òtítọ́ ìyá ń dàyàn bàbá ń dàyàn bọ́lá ojú ẹ̀ sílẹ̀ fi ọ̀nà ilé ọlọ́run lọ́wọ́ tó bá jẹ́ni tó ń sin ọlọ́run lótìtọ́ àti lódodo ọ̀run á sọ fún ẹ bó ṣe máa máa gbé ìgbésẹ̀ pẹ̀lú àwọn òbí ẹ èyí ó lè rí pé àwọn òbí yàn ń ṣe nǹkan tí ò dáa tó bá jẹ́ tó ní ọlọ́run ọlọ́run akọ ẹ bó ṣe máa rìn pẹ̀lú àwọn òbí yẹn bọ̀ kí sípò máa abandon àwọn òbí ẹ kébi máa pa wọ́n kí wọ́n máa finú ṣépè fún ẹ pé ah, ọmọ mi dẹ̀ ń jẹ o ẹ mọ̀ bóyá ńgbà tí Mohbad wà láyé bàbá ẹ̀ ń finú rògbò ga o bóyá ọjọ́ tó bá rántí iṣẹ́ àìnú ilé ẹ̀ tí Mohbad kó wá lálòkù bóyá ọjọ́ rántí tẹlifíṣàn hold on tó wà ń bẹ̀ a ò pé ah ọmọ mi dẹ̀ ló ń gbádùn lẹ́kì yẹn ìyàwó tó dẹ̀ gbé sẹ́gbẹ́ yẹn kò mọ bí tá ti bẹ̀rẹ̀ o ìyá ẹ̀ tó lọ fifteen years òun ló wá ń ṣe fún sí tó ń ṣí ṣọ́ọ̀bù fún tó ń ṣe gbogbo ẹ̀ ó lè jẹ́ bàbá Mohbad ló ń kówó fún tó ń bá ya Mohbad set gbogbo ẹ̀ up inú ẹ̀ lè má dùn sí inú ẹ̀ tí ò dùn sí yẹn ó lè má jẹ́ pé bóyá òun gangan ló ṣe nǹkan yẹn kó jẹ́ pé ẹlẹ́dàá ẹ̀ ló ṣílẹ̀kùn sílẹ̀ tí kò fi mú ọmọ yẹn lọ ẹ jẹ́ ká máa ní kíyèsára ẹ jẹ́ ká tọ́jú àwọn òbí wa punishment wa kò sí àwọn òbí wa kò sí lọ́wọ́ wa ìjìyà ìyá àti bàbá wa kò sí lọ́wọ́ wa ọwọ́ ọlọ́run nìkan ló wà ọlọ́run nìkan ní ká máa ké pè pé kọ́ mi bí ṣe máa rìn láàrin ìyá àti bàbá mi tó bá ti mọ̀ pé kọ́lọ́fín wà láàrin ìyá àti bàbá ẹ̀ ọlọ́run nìkan ló lè máa bèrè lọ́wọ́ ẹ̀ má jẹ́ kó sọ fún ẹ pé ìyá ẹ̀ àjẹ́ bàbá ẹ̀ àjẹ́ torí o ò mọ̀ bóyá torí tiẹ̀ náà lọ́ ṣe gbàjẹ́ yẹn láti kékeré láti fi mú ẹ débi tó wà yẹn sòtá wá ní ẹ tó fẹ́ gbèjà rẹ ọlọ́run ò ní jẹ́ kí a kọsẹ̀ látara àwọn òbí wa o ojú àdúrà ò ní ti gbogbo wa ẹ jẹ́ ká nífura mi wá mọ̀ kí Mohbad o mo kàn fi wá sọ̀rọ̀ kí gbogbo wa lè kọ́gbọ́n nítorí ikú Mohbad kò gbọ́dọ̀ lọ lásán láì ṣe pé a mú nǹkan tó nílò rẹpẹtẹ ń bẹ ojú àdúrà ní tiwa justice for Mohbad.